mú jáde irúgbìn tó dáa ní ó mú jáde kódà kó ṣe wípé irúgbìn tá gbìn yẹn gan tí ò bá da púpọ̀ ṣùgbọ́n ilẹ̀ tá a gbìn sí ó da ọlọ́ni pẹ̀lú ìyọ̀ǹde wọn lọ ní tó da ní ó jáde ń bẹ́ẹ̀. ọlọ́bí ọdún pẹ̀lú fúrúgbìn lọ́nà kìdá. ọlọ́ọ̀bá ni wọ́n lẹ́bìn ẹ̀kọ́ bùtà ilẹ̀ tó bá jẹ́lẹ̀ ẹ̀gbin ilẹ̀ tó bá jẹ́lẹ̀ tí ò da ilẹ̀ tó bá jẹ́ kulẹ̀ ilẹ̀ tó bá jẹ́lẹ̀ àṣálẹ̀ wàhálà fa ẹ̀kà ṣe wàhálà ní ẹ̀ nílì nǹkan gidi bẹ̀. lọ ẹ̀kọ́jọ́ ìlànàkídá. ní jáde ń bẹ̀ ìlànàkídá ẹ̀kà ṣe wàhálà lásán ni ibẹ̀ wọ́n fẹ́ fún ọ nílẹ̀ tó dàpọ̀ sí wọ́n fún ọ lórí yanjú hmm. ṣèbílẹ̀ lónà àbẹ́ ìṣẹ̀lẹ̀ hmm. orí kan kì í

láyà kòròdò ilá nàìjíríà ó jáde ń bẹ̀ wàhálà tó ti lásán èrè rẹ̀ wàhálà náà ni kò sí nǹkan tí ó jáde ń bẹ̀. bàbá nítorí fẹ́ẹ̀mù ìbéèrè àwọn ìlú pẹ̀lú ìṣòro yìí. bàbá nítorí fẹ́ẹ̀mù ìbéèrè àwọn ọlọ́run báyìí ni mo ṣe máa ń pòwe báyìí ló ní ọlọ́run mo ti máa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ mi fún yín nípa olóòṣèré ọ̀rọ̀ tó bá lè ronú tó bá lè dúpẹ́ fọlọ́run bọ́lọ́run bá ti bọ̀ tó tiẹ̀ tó kú dúpẹ́. áyà yìí bó ṣe rí náà lọ́gbọ̀n abẹ́ atútù nìyẹn ṣùgbọ́n bó ṣe rí ní ìtumọ̀ tó pọ̀ mọ́ lábẹ́ والبلد الطيب والبلد الطيب ìyàbá fẹ́ fẹ́bìn ìkà náà ó fóbìnrin rí nítorí pé bó ti wulẹ̀ kó dáa tó bó ti wulẹ̀ kó bí nǹkan dáadáa sáré obìnrin aburú jáde mẹ́ bó ti kó dáa tó bó bá gbé sílẹ̀ tí ó dáa èyí tó da níbi èso yẹn ò ní yọ torí pé lẹ́tí ò da yẹn yóò kó bá dídá èso náà. wọ́n yóò bọ́lá bó sọ ìlú wọn fúrúgbó náà bá tó ìrọ̀ gbé. ṣùgbọ́n ìpìlẹ̀ tó da obìnrin rẹ gbogbo nǹkan abágbìn sára rẹ̀ kódà kí nǹkan yẹn má da kan dídá sára rẹ̀ yẹn yóò sọ dáadáa torí pé báládò sọ ilẹ̀ tó da ni ìyẹn ń jẹ́ àti gbogbo ọ̀dọ́. ẹlòmíì sọ ọ̀rọ̀ fífẹ́yàwó ó sọ darí ọlọ́run ló mọ iye obìnrin tó ń bá ṣe ìsìnná káàkiri ní àlejò kan onímọ̀kọ́kọ́ ń fẹ́ onímọ̀kọ́kọ́ ń fẹ́ nígbà tó ti wá ń kan ń ń wò ń kan lọ wá nígbà wo lọ́wọ́ jù báyìí ká ẹ̀yẹ kó lọ́wọ́ ọ̀rẹ́ yìí ìjọba ló bẹ́ẹ̀ sì wọ́n mọ̀pẹ́ pọ̀ lórí ẹ̀ kíṣe wọ́n nìkan wàlùbára rẹ̀ fẹ́ yé. wàlùbára rẹ̀ fẹ́ yé lè àfẹ́fẹ́ rẹ̀ bá fẹ́ yé lè rẹ̀ bí. ní àṣẹṣà obìnrin tó dáa tó níbẹ̀rù ọlọ tó wá láti lóore tó nípìlẹ̀ tó dáa torí pé alẹ́rìkìdà sáà àjẹbí àwọn ọmọdé ọmọdé bàbá tó bí. sádàsádà ni olóṣèlú ni máa sáyàn ládàkiri ọmọ ìyá rẹ̀ náà fàrágà tó ń tó àkọ́bí ìgbà bẹ́ẹ̀ ìbọn náà fi pa ọwọ́ arọ́ mi yìí bó o bá fẹ́ padà yà sí inú ìran yẹn náà wọn tó máa bí yọ padà jẹ bàbá níbi ló jẹ́ pé bàbá wa níjọ́ wọn ni ọmọ bolo fẹ́fẹ́ amọ̀bíbá gbogbo ẹ̀kọ́ ni pé wọ́n lọ yẹ nǹkan wò wọ́n sọ fún ọgbà ah, ilé yẹn kò séèyàn dáadáa mbẹ̀ torí pé wọ́n mọ̀ wá wọ́n mọ̀ ìdílé wọn wọ́n mọ̀ bàbá ńlá bàbá wọn ní wọ́n yìí sẹ́ni rè kò sí èèyàn dáadáa mbẹ̀ ibòmíì ti ń bẹ jàmáà tí wọ́n bá ń pè látòrí bàbá bàbá bàbá gbogbo jẹnẹrẹ́sọ̀ kọ̀ọ̀kan àwọn àkàndé àwọn èèyàn ńlá wọn ò ńbẹ̀ nínú ìdílé kan náà kò sígbà tẹ́ ẹ rí ẹ máa èèyàn ńlá ńlá ńlá ńbẹ̀ yálà nínú àríjì nínú ìbẹ̀rẹ̀ ọlọ nínú payà ọlọ nínú mọ̀ yóò máa jáde wọn kò lè mọ ibi àwọn bàbá ọlọ́run mọ bí ìdí nìyẹn tó jẹ́ pé ìyẹn awo sàkún mọ́sẹ̀sì wá lọ fi rẹ sórí àpáta lọ fi sórí ọ̀pọ̀lọpọ̀ yanjú obìnrin ló kún dá obìnrin tó wọ ṣòkòtò tó sì gbogbo òdì rẹ̀ àwọn yanjú nù bó bá ọlọ́run lọ́mọ iye omi tó ti gbà sára bó omi omi gidi omi tó ga bó ti wọlé kọ́ mọ́tò pure water ẹ wá lọ gbé àgbá omi gọ́tà ẹ wá dẹ omi pure water ẹ wọ́ka sí omi àgbá omi omi gọ́tà yẹn ló pa omi tó da yẹn jẹ́. ọlọ́dẹ kọ́dọ̀ bẹ̀rẹ̀ fúrẹ́jẹ ilẹ̀ nàkìdá. ẹ̀rọ àti gbogbo ọmọkùnrin tẹ́ ẹ sọ fífẹ́yàwó darí ẹlòmíràn sunkún ẹ̀ ṣùgbọ́n gbàtẹ́kùn yẹn bá wáyé kò ní í ṣeé ṣe mọ́ ẹlòmíràn ni pé a ah, òun sì fẹ́ ìyàwó tó ń fẹ́ òun ló gba ìgbésí ayé òun jẹ kò lè mọ láì tí ẹ kò máa ń tó tọ́ àwọn obìnrin wa oko wa ni wọ́n ta fẹ́ gbin nǹkan síbẹ̀ bí ilẹ̀ rẹ bá ṣe rí bẹ́ẹ̀ ni tí ó jáde ń bẹ̀ bí ó ṣe rí nìyẹn wàlúbáládọ̀ kọ́ iye bò wàlúbáládọ̀ kọ́ iye bò ẹ kó gbọ́dọ̀ bá tó lórí obìnrin rọ́bì. ebi obìnrin tí wọ́n ti ṣe miss Ondo state olùlékiri onígbogbo iye tó bá ná máa ọmọ yẹn ọmọ rẹ kan máa jẹ́ miss Ondo state ọmọ alálùbáríkà ní máa ń jẹ́ miss Nàìjíríà ọmọ tó fi pátá gbé tó fi bèrèsíà nìkan ní lójú gbogbo ẹgbẹgbẹ̀rún èèyàn wọ́n wá sọ pé òun ló dáa ju gbogbo Nàìjíríà wọ́n wá pè ní miss Nàìjíríà wọ́n wá gbọ́kọ̀ fún ọwọ́ ni ah gbogbo etí náà bá náà wọ́n máa fi ọmọ yẹn orí bú ni kó o sì lóko yín kọ́ ọwọ́ ọmọ tó da ọmọ tó níran oníbi ẹlòmíràn ṣe mọ̀ pé eh, kò kàwé à. Ah ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà tó fi wá wọ́n lè bìdí ìgò kan ó ìyá mi ń bẹ tí ń ṣe pé ọpọlọ ń bẹ kò kàn lọ́pọ̀túnítà àti kánì ẹ wà máa rí lára àwọn tí ó máa dá ẹ lára ẹ ẹ mọ̀ pé ẹ̀bù gífẹ́ẹ̀tì ni bó wà ẹ́ tó látara àti eléyìí gbogbo èmi ni ẹ professor mo fẹ́ fẹ́ phd ọ̀dà mo fẹ́ fẹ́ secondary objectives làwọn yẹn dókítà mo fẹ́ fẹ́ oníkan mo fẹ́ sẹ́kọ́ndì nìyẹn ṣùgbọ́n ìgbẹ̀yìn gangan la kọ́kọ́ tí ẹ bá ti dúró ní yòókù tó fẹ́ tẹ̀lé. wàlúbàlà tó kọ́ yí mo yà fúrújù náà bá tún ní òkú ìdí rọ́ọ̀dù. àwọn òwe tọ́lọ̀ wọn bá pa fún wa nínú àyà ìta bá ní àmọ́ tu àlè tu tán. wàlúbàlà fẹ́rùfẹ́rẹ́ fúrújù ńlá nàkúdà. ṣẹlẹ̀ gbé ilé asálẹ̀ èèyàn kàn ṣe wàhálà dànù náà ni ò ní rí nǹkan kan bẹ̀. wàhálà tó dé tó bá ṣe in tí ò tó níbi ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́rà díẹ̀ kó o jẹ́ níṣe wàhálà lójú ẹsẹ̀ nínú wọn ni tó da jáde ẹlòmíì afẹ́ obìnrin ní àkọ́bí ọmọ tóbìnrin yẹn bá kọ́ bí fún olè ní ọmọ jà wọ́n dábìí pé à ń béèrè bàbá alágbádá ṣé ó ti ti débẹ̀ ọ̀rìn ọjà ni wọ́n ti mú o ojú ndómi ndómi náà lọ jẹ kó tó jáde ní òní ẹ̀dẹ́kọ̀ọ́ náà bìnrin kó táwọn bá tó gbá mú àwọn abẹ́ orí ẹ̀mí ẹ̀ ìwé dúdú ìtura tó bí lẹ́yìn náà wọ́n ti lọ́rẹ́ ọmọdé ọmọ òkùnkùn fọ́yẹ̀ ní àlójúmọ̀ ní wákàtà wọ́n lẹ́bí kọ́bí fẹ́dá ayà kúrújò ìlà nà kìdá wọ́n lẹ́bí kọ́bí fẹ́dá ayà kúrújò ìlà nà ta sọ wọn yí òwe láti pa fún gbogbo ẹni tó bá lè ronú ìdílé. ọ̀gá nígbàdùn sọ fún ìbẹ̀rẹ̀ ààrẹ àbúrúkọ ní ìṣòro. bàbá ní ẹwú bá a ṣe ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ wa fún gbogbo ẹni tó bá lè ronú tó lè dúpẹ́ tó lè tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́run ti sọ gbogbo ẹ̀ alúdé àpàdé gbogbo àlákùn ẹ̀rí ọlọ́run ti sọ fún wa ọwọ́ wa lókùn ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa bákan náà nínú àyà yìí wàlúbáládù tọ́yé wàlúbáládù tọ́yé àrísì kí owó tí èèyàn ní tó kéré tó mọ́ yàrá rògbòdà bá tó rògbòdà wọ́n máa fi ṣe àlùbáríkọ lọ́wọ́ owó tó kéré ni ṣùgbọ́n mọ́ nǹkan bó ṣe mọ nǹkan tó bá fi ṣe àlùbáríkà ọlọ́run sì máa gun nǹkan rẹ̀. wọ́n lọ sí bọ́lẹ́sà. àmọ́ ó tó pọ̀ lọ tó ṣe wípé ẹ̀sìn mi pinlẹ̀ rẹ̀. ẹ ẹ fúrẹ́jì owó ìlà mẹ́tẹ́dá. ìgbàdo bá fi wọ́ ọ̀hún dá ṣe ó padà kábàámà kéyìn gbèsè ayé ni wàhálà ní padà jáde. àrò òwe tẹ́lẹ̀ ń kọ̀wé ló fi ọ̀rọ̀ yẹn pa fún wa. máa hmm. ẹlòmíà lé ayé ẹ rí pé lówó lóòótọ́ ṣùgbọ́n tí ẹ bá súnmọ́ ìbànújẹ́ òkú ní gbèsè ayé ẹ ẹlòmíjì ń bẹ tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí lọ́wọ́ bá ń ṣe ẹ mọ òwe pé ń bolú tí ń rí alùbáríkọ̀ ọ̀rọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. bí ọba sì níyẹn wọn lé nílé ìtọ́ rẹ̀ ó ti súnkì ìyẹn ni ọmọ owó yẹn rán. ọlọ́run ìfọwọ́ bọ́lá fúnmi ìlànà kìbá. ìgbà ọlọ́run ò ní ibi àdáwò sí yóò máa rí nǹkan bó ṣàjọ ni máa ti kú báyìí àṣìṣe nǹkan ńlá ẹni kan ṣe bó bá sì ṣe yóò bá tún di wàhálà sí lọ́rùn àfi kí nǹkan ó mọ níwọ̀n kó mọ kálùbáríkò lọ́wọ́ wà ńbẹ̀ kó finú lọ́kàn balẹ̀ ó lóore ju èyí tó pọ̀ lọ tó dọ̀tí lábẹ́ wàlẹ́bí ìkọ́bù wàlẹ́bí ìkọ́bù lọ yàtúrúgbò ńlá mákèdá. òsì nǹkan kan tó jáde ń bẹ́ẹ̀ bó ti wulẹ̀ orí kódà kí nǹkan yẹn da lójú ìdààmú ló padà tó. ìyá mákèdá ẹgbẹ́ ẹgbẹ́ ó kọ́lé. kò lè gbé ní àwọn olówó bó wà ní lé yẹn dáago mẹ́wàá lẹ́ wọn sọ pé ni lọ sùn kò tó bẹ́ẹ̀ kó sùn lé jẹ́mọ́ ilé tó wá kọ́ kò lè sùn bẹ́ẹ̀ ẹlòmí ń bẹ wọn àti ìgbúdọ̀ fọnú owó pẹ̀lú àmọ́ bùtù. لا ìgbàkúdà ni owó sì ti jókòó wọn máa jọba ti jẹ àṣírí rẹ ó máa bò ó máa jẹ ó máa mu ó sì máa dá nǹkan ńlá sí iṣẹ́ wo ló ń ṣe náà tó ṣe tó ṣe náà lọ. ọ̀rọ̀ bára kọ́ iye mọ̀ ẹ́ fún ọgbà tí ó ń ṣe ìrìnà ọ̀gbìn. ìjọba máa lọ́lọ́wọ́ bá máa gbà. إن الله طيب لا يقبل إلا طيبا. أنتم ما كنا كوكي مولون بنسي.

bóòlù ẹgbẹ́ abẹ́ ṣúgà ẹ mú wá ni tó kódà wọn ti ó ti fẹ́ sunday kan dàbí mo pe ọmọ yíbo yẹn ní lẹ́kọ̀ọ́ ó a ọba da níbi iná tún fi ọ èlù fọ. wọ́n ń bọ̀ ẹ́ fún bí o bá kó jọ bó fi dá nǹkan ṣe wàhálà ò lè kúrò níbi àlámọ̀ rẹ ni. wọ́n lè bí bọ́bí tẹ̀lé bíréjì wàhálà ti bá. ọgbà níwọ̀n yẹn tó mọ́ kódà bí òtótọ́ ni ọkàn rẹ balẹ̀ ọkàn balẹ̀ lórí ẹ̀ pé bọ́lọ̀ ń bá bí mi wọ́n sọ pé n tó mọ́ ni nítorí pé gbogbo nǹkan àkójọ jà náà ìbéèrè méjì ọlọ́run ó bi wá lè rí bóò ló ṣe kójọ bóò ló ṣe ná. bọ́ọ̀ ọba fẹ́ kó púpọ̀ múra sí kò sí gbogbo ń bá kójọ yóò bí wá ọ̀nà wo ló gba rí ìbéèrè àkọ́kọ́ nìyẹn nígbà tó rí tán tó bá pass níbi ìyẹn pọ́nà tó mọ́ ni ọ̀nà wo ló yóò wá ìdí ní hàn ìtọ́lọ̀ bá ìjìjọ pé yóò jẹ́ pé èèyàn jẹ̀mọ́ bí gbogbo ayé tó kúrò ńlẹ̀ ìgbà tí wọ́n bá ń lọ ẹkùn ẹ̀fẹ̀fẹ̀ kan owó ṣubú yóò tún sàwà bẹ́bẹ̀rẹ̀ torí pọ́lọ̀ ń jẹ́ pé tì ẹnu kí lọ wá bẹ́ẹ̀ máa ṣe para wọn sí la aṣọ́ra ẹgbẹ́ láà ما لم يفت طمعا لا أشرع بلا ما لم يفت طمعا ولا على ما فات خسرانا ولا أبيت على ما فات خسرانا لا أشرع بلا ما لم يفوت طمعا أفعل إني أمسي هنا هنا lórí nǹkan tó ṣe wípé ọlọ́run ọba ti pín kárí kí wọ́n máa fi hàn wọ́n kó nǹkan mẹ́jọ kalẹ̀ àwọn mẹ́jọ náà la wà ń bẹ̀ ewé àbúrò sí wa ó ti kárí kò nídìí kéèyàn ṣe hàn. lọ́ọ̀ọ́ ìlànà lẹ́nu ọ̀tún sọ́mà. wọ́n kó nǹkan mẹ́wàá kalẹ̀ gbogbo yẹn ẹjọ́ mẹ́wàá ẹnìkan tó ń béèrè pé ẹ̀dá gbogbo láti pín owó ní gbogbo láti pín ó ti pé ó ti yanjú àbùsùn bọ̀ yẹn tí ẹ̀dá kan dá yẹn kọ́mítì o bí ìgbà ṣe pín nǹkan náà ewé tún ni kọ́mítì mọ́ mẹ́wàá ni èyí ti jẹ́ mẹ́wàá ebi tẹ́ ẹ̀rọ kọ́mú lẹ́yìn ọ̀kọ́ lẹ́yìn kọ́kọ́ kò ní kọ́mítì kàkà. lọ́ọ̀ṣọ́ àwọn ìjọba wa kò ní ibi kọ́mítì àwọn kọ́mítì yẹn ó tún wá lọ kọ̀wé wa wọ́n tún lọ lọ́ọ̀dù wọn ṣẹ́ra fẹ́mi hòtẹ́ẹ̀lì lórí nǹkan tó ti tẹ́lẹ̀ tí ò ní ibi kọ́mítì kankan ní gbogbo ntọ́lọ̀ wọn wúlá ti fún afọ́ àní ìpè ti para hàn. Lọ aṣọ́rọ̀ ìbò ìlànà làmì abójú ọmọ òwúlà àbẹ̀rẹ̀ ìgbàlú kó tókòtì ó gbà wọn ẹgbẹ́ ti lọ́bẹ̀. Olùdí kò darẹ̀ lọ. Ọlọ́run bá ti ti tẹ̀ ń bẹ̀ ń bẹ̀ ló bá bá ọ. Wọ́lá àbẹ̀ wọ́lá àbẹ̀ tó àdá máa bá àtà ó ṣẹ́ ọ náà. ولا أزيد على ما تفسقون Ọlá ti pín dábà pé bá tó bá kàn mí ò ní kádàmà lédè ẹ̀. Gbogbo ti bá lọ gan náà mi ò ní. Wọ́lá ọba ti ní bẹ́ẹ̀ lọ́wọ́. Ó kọjá ó kọjá ẹ̀sẹ̀ ọ̀gbìn àti pẹ̀lú ẹ̀ níbo. Èyí tó fẹ́ ṣe gan náà kọ́lọ̀ ọba kọ́lọ̀ ọba jẹ́ omi ṣe fún mi ò ní. Ọ̀dà èyí tó bá kù wò pé wọn lè yẹ ẹsẹ̀ mi lọ́wọ́ ọbí ìwọ kọ Ọlọ́run kádà rẹ mi tó bá yẹ kọlọ kádà rẹ mi tó gbòòrí ẹ kọjá yẹ tẹ̀ mi lọ́wọ́ tó fi hàn pé wọn kátó omi kò ní tẹ̀ lọ́wọ́ òun tẹ a bá ti ní ẹlẹ́nu òní gbà wàlá àtòrò àlá fàrà fọ́fẹ́ ọ̀rọ̀ wàlá àtòrò àlá fàrà fọ́fẹ́ ọ̀rọ̀. àbá àbá lọ gbé lórí eléyìí ayé ó dáa. bàbá bàbá wa nara wọn nílé olówó tá a bàbá tó ń ṣe fáàrí tí ò ṣe fáàrí tó ń súnmọ́ lọ́wọ́ tí wọ́n á ń sọ wípé bẹ́ẹ̀ bá fẹ́ rí pàṣọ lónìí bẹ́ẹ̀ bá rí ìyẹn dọ̀dọ̀ mo súnmọ́ bọ̀ lẹ́nu àfà bẹ́ẹ̀ bá fẹ́ rí kwam wán mo jẹ́ pé tani ìsọ̀nì kódà àjọ náà nítorí a fà pé ń súnmọ́ lọ́wọ́ àwọn tó lè súnmọ́ ìdọ̀tí ni wọ́n ẹ wo àtòtìjẹ ẹ wo tọrọ dé sábà wà lẹ pósà àfà wọn wàá gbé olórí sókè ó gbá àfà sábẹ́ ó gbé olórí sábẹ́ ṣọ́ọ̀tù tó ó gbé olórí àfà wà ẹ̀rí pósà mi màá sí lọ́wọ́ àlọ́ ìlà ìlà ìlọ́lọ́. àfọ sọ pé ó súnmọ́ lọ kó fi gba yìí ó súnmọ́ ní ayé tó ló dé wa nàbẹ́rẹ́ gọ́fúnà ní esore bó ti wulẹ̀ kó ma very president ní oní kalẹ̀ fún ìwé lọ́ba yín ò ní túmọ̀ kò lè ẹni tí èsì àfáà náà ń bẹ tó bá bẹ súnmọ́ yóò súnmọ́ yín ò túmọ̀ pé ipò kankan ni kódà ẹni tí ìṣẹ́ náà ní ìjà ń bẹ pé àti president bá dà nǹkan pọ̀ yọ kalẹ̀ kò yóò wọlé lọ́ba ṣùgbọ́n tí ẹni tó yàtọ̀ sí wo ò lè ṣe oná ẹni súnmọ́ lọ ẹ̀wù bí nǹkan ti dà tó di jẹ́lé fáwọn ń ṣe fáàrí ó fi ń yan gà lórí pé òun súnmọ́ àwọn ẹni ayé ẹ̀rì pé gbogbo ẹ̀ ó ti di àtòjíjẹ ọlọ́run ọba kó sọ wọn náà ọlọ́run ọba ní kàdáàrí kanú sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àtẹlẹ́kà omi ìyàṣkúrò. ọ̀dẹ́rì kanú sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àtẹlẹ́kà omi ìyàṣkúrò. ọlọ́run ní a ti ń tàlàyé àwọn àmì wa àwọn ọ̀rọ̀ wa ìtumọ̀ tó ń bẹ lábẹ́ ó pọ̀ lẹ́ka omi yẹ́sùkọ́rọ̀ fún gbogbo ẹni tó bá lè ronú tí ó dúpẹ́ tí ẹ̀ fọ́ lọ. ọlọ́run bá ní lọ́kọ́rọ́ arúgbọ́n náà nù hàní ìlà omi yìí àwọn ọlọ́run lára àlẹ́bì mú wà alayhi salatu wa salam anabi nuwa ni àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ lórílẹ̀ ọlọ́wọ́ bá ní àwa lára anabi nuwa àwa lára sí àwọn ọjọ́ ààrẹ sí gbogbo ayé àwọn ìran nuwa ara anabi nuwa sí wọn. فقالوا يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ànábì ló wá ń sọ fáwọn èèyàn àwọn èèyàn rẹ̀ ó ní yá káwùn ayé yá káwùn bí ndójó gba kẹsìrọ̀ nìyẹn yá káwùn ẹ̀yìn ìjọ mi. ìyàgbọ́ mi gbogbo lọ́nà àlọ́ ọba nìkan tọ́lọ́ ọba náà mi fi ní ẹ lọ́pa nǹkan mí papọ̀ mọ́ lọ. ìgbòho lọ́nà mi àbá fún mi ìlànà ọgọ́rùn torí pé kò sí nǹkan míì ṣe déédéé ọlọ́run ọba lọ́dọ̀ yín ẹ má sìn nǹkan ní ọlọ́run ọba tó dá yín nìkan ni ẹ má sìn. Abọ́ ọ̀fọ́ àbọ̀ ìsinmi ọba ọ̀bọ̀wá ìlú ààbò. Ìbẹ̀rẹ̀ tí wọ́n kìlọ̀ fún yín, ó náà ní wípé kéyìn ó pa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ ẹ̀fẹ̀ tó tóbi mà ní. Ìní àkàfò ní bẹ̀rù ní àkàfò ní ìní àmàbò àlékún mú páyà lébi ní ẹrú gbà mí èmi ọlọ́run ọba ní gbogbo ọlọ́run ọba tó rán mi mo sì máa ń tí máa bí ọlọ́run ọba nínú èmi ń páyà lórí yín pálapàla tẹ̀ ń ṣe yín tẹ̀ ń ṣe nǹkan mi lẹ́yìn ọlọ tó da yín ẹrú gbà mí torí pé mi mọ ọlọ mo sì máa ń tọ́lọ́wọ́ bá lè ṣe ẹrú gbà mí níbi ẹbọ tẹ̀ ń ṣe yìí ẹ̀rù ń mí níbi ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sọ́jú fáàrí yìí ẹ̀rù ń mí pé tọ́lọ́wọ́ bá bá dé ọlá ọlọ́run ọba tó ti pé ọjọ́ ọba yọ́wọ́ mi nà rí. ní ọkọ̀ ọkọ̀ alẹ́ ìpinnu ọba ọba yọ́wọ́ mi nà rí. èmi ń bẹ̀rù lẹ́yìn lórí pé ìyà kan ń bẹ níjọ́ kan tó ṣe wípé ìyà tó tóbi ìyà ọjọ́ kan ń bẹ ọjọ́ ńlá níjọ́ náà ẹnìkan nílé gbẹ nìkan lẹ̀ láyé tẹ wáyé já síbi ní ọlọ́run bá dé ànábìínú ó kìlọ̀ fáwọn ènìyàn rẹ̀ náà. قال الملأ من قومه إنا إنا لنراك في ضلال مبين Ìgbà tí ànábì ló tó sọ ìta ẹ̀kọ́ kan bẹ tààfẹ́ ká mú níbí lórí bí ẹbí gbogbo ẹni tó bá fẹ́ ṣe tọ́lọ́run pàápàá jùlọ nínú àfáà tó dúró dédé ń tọ́lọ́run ọba fáwọn èèyàn. bó bá ń àwọn tí ò ní fẹ́ràn rẹ ò ní fẹ́ràn rẹ ẹgbẹ́lẹ́ bá sì ní fẹ́ràn rẹ kó fẹ́ràn rẹ méjèèjì dọ́gba ni lọ́dọ̀ àfa àtọ́gbá tó rere ó fẹ́ràn rẹ tí ìyẹn tẹ́lẹ̀ ó fẹ́ràn rẹ kò ní làpá akala rẹ torí pé fífẹ́ràn rẹ àìfẹ́ràn rẹ yẹn kò torí tó ń ṣe anabi nuwari salatu wa salam bó ṣe sọ̀rọ̀ yẹn tán àwọn tí wọ́n rí ọwọ́ nínú ìlú wọn nínú àwọn ìjọ ànábì náà ní tí wọ́n sọ ní wípé ìlà lánà ọmọ ìfowópọ̀ láàrin lọ́bí wọ́n ní ẹmọ́ dá ànábì lóhùn dá lóhùn tẹnu ẹ̀ ló ń sọ yẹn báwọn olówó máa ń sọ̀rọ̀ nìyẹn sọ̀rọ̀ ọlọ́run arábìnrin òun ní tèmi ni mo sọ tọ́lọ̀ ní sọ fún yín ni mo sọ àwọn tó ní lọ́wọ́ tí wọn ò mọ ọlọ́run wọn á jẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wọn á sọ fún ọ pé òun ta fẹ́ pé òun sọ ta bá wà ń bẹ̀ ẹmọ́sẹ̀ wà sí pé wò láwọn wà sí pé ìdí tí wọ́n fi ń celebrate àwọn entertainers àfà àwọn àfà kan bẹ tó pé entertainers ni wọ́n àwọn ọmọ ọlọ́kọ̀ lóṣòdì ní ọjọ́ ta àwọn èèyàn ní ọmọ pè wọ́n tábà náà bá ń ṣe wá àtìlẹ̀ tí tó ní bá gùn ó lè nanu mú oníwàásù àní àlùbàṣúwà tó bá gùn. ṣé àwọn àfáà yẹn là ń sọ anábì nù sọ̀rọ̀ yẹn tán kọ́lá ìmọ̀lá omi ń kọ́ omi àwọn tí wọ́n wọ́n lówó lọ tí wọ́n ní àrísìkì tí wọ́n rí dájẹ́ tí wọ́n rọwọ́ họ rí. ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó yẹ kó máa lé àáfàá kiri lólówó ẹni tó yẹ kó máa tó máa gbọ́ wà lọ́wọ́ bá ẹni tó ní torí pé tó lè pa nínú ń bẹ lára tó lè pa nínú wọ́n kó mára àwọn wá sọ̀rọ̀ wípé àwọn ọmọ ẹni tó ti bí wọ́n máa ń sọ nìyẹn

àfa tó dúró lórí ìnáyà mú máa kí wọ́n á sì sílẹ̀ ṣùgbọ́n lówó kan ó dà kalẹ̀ gbé wá láti sọ́nà á parí dáńtọ́ ni ẹ tó bá ní tí ó sọ yóò sọ ṣùgbọ́n bí àfa àjẹkù ń bẹ̀ nígbà tó yẹ kó nǹkan kọlù. anabi nu aleesara anabi nu olùmọ̀lì lọ́tọ̀ mi bẹ́ẹ̀ ni sọ fún mi ẹ kọ́ làlùmọ̀láwù. kọ́ làlùmọ̀láwù ni sọ̀rọ̀ bí wọ́n wá ń sọ àwọn tó ń ní tí wọ́n rí jáde nínú àwọn ìjọ ànẹ́bì mú wọn ní ilẹ̀ lábẹ́rẹ́ ṣàṣì ilẹ̀ láàrin lóbi rẹ̀ núwà agbọ̀ títí títí títí ààyè àyàfi ẹni tó ń bẹ lójú ọ̀nà àánú ládàrá tí a ló ń sọ yìí ní tí yẹn kò jọ wọn lójú wọn làwọn wò títí títí pẹ̀lú gbogbo ní sọ lẹ́nu rẹ̀ ìnà lànà ọ̀kà lọ́dọ̀ tí wa àwa wù ọ́ sẹ́ni tó ti sọnù ẹni tí ò máa tó ń sọ. bá a ṣe sọ̀rọ̀ ẹ tán anábì mú ọ̀bẹ̀bẹ̀ tí ẹ bá pẹ̀ bó jì mí àwọn ló gbé mi ànábì náà sọ wọn kọ́ọ̀lá ya kọ́ọ̀n. kọ́ọ̀lá ya kọ́ọ̀n. ó ní mo pè é èèyàn mi tí mò ń bá sọ̀rọ̀. mẹ́ta bí ìbọ̀lá rẹ̀ tó. èmi tí mò ń sọ̀rọ̀ ẹni tẹni àánú mo mọ tí mò ń sọ lẹ́nu. mẹ́ta bí ìbọ̀lá rẹ̀ ní tẹni àánú mo mọ tí mò ń sọ lẹ́nu. wàlá kì í rọ́ṣẹ́ lẹ́nu ọ̀bí àlọ́ mi. dájúdájú èmi tí mò ń gbà yín sọ̀rọ̀ ẹ lè lówó lọ́wọ́ ẹ lè nípò ntí ń bẹ lọ́dọ̀ tèmi kò sí lọ́wọ́ yìí èmi lóhùn tí mo ń sọ̀rọ̀ ọkùnrin rọ́sùlù mi rọ́bìlà àlàmí. wọ́lá kí ní rọ́sùlù mi rọ́bìlà àlàmí. òun jẹ́ ni mo jẹ́ ti yín látọ̀dọ̀ ọlọ́run tó dá gbogbo àgbáńlá ayé ẹ̀ mọ́ bolúdi ojúṣe ọlọ́run ọba ni mo jẹ́. ìbá oríṣi kò lè fẹ́ aláìsí rọ̀bì. iṣẹ́ ìṣiṣẹ́ ọlọ́run tí mo jẹ́ yẹn iṣẹ́ tọ́lọ̀ ní kì í ṣe láàrin yìí ni mò ń ṣe ìpẹ́sẹ́ tó lè gbé mi lẹ́nu sọ̀rọ̀. ìbá oríṣi kò lè fẹ́ aláìsí rọ̀bì. ọjọ́ wa ni wọ́n gbọ́ ẹ̀nà ànú ní mílà onídọ́dọ́bẹ̀. anábì ní oníwú bá lébo mú ní sàárà àtẹ̀rọ̀ bí iṣẹ́ tọ́lọ̀ ọba mìíràn mi ni mò ń mú dógò ń gbó ni mò ń mú dé ti bọ̀ yín fọ́ọ̀lá mo ń kì í nílọ̀ níbi pálapàla tẹ dúró lé lórí ìtọ́lọ̀wọ̀ bá ní sọ fún yín mo ń sọ fún yín. ìwà aláàbẹ̀lẹ́ ọ̀rọ̀ ìlọ́ọ̀lá tààlọ́lọ́ parí ẹ̀. Arábìnrin gbogbo tó bá wùlẹ̀ ló sọ mọ mọ bẹ́ẹ̀mà. Wà á aláwọ̀ ọ̀rọ̀ ìrọ̀lẹ́ anábì inú wùdó fún wa álámù nínà lọ ìkóso gómìnà dúníyà ẹ̀yìn lè máyé ẹ lè máyé ṣùgbọ́n mi tí mò ń sọ̀rọ̀ fún yín wà álámù nínà là èmi mọ ọlọ́ mọ́lá tá a làmú ìtẹ́ yóò mọ ẹgbà tèmi áyà yìí ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tó dájú àfà. ẹ wọ ọ̀rọ̀ tí ọlọ́run kọ́ ọ́ làlùmọ́láhù gbogbo tọ́lọ̀ bá ti lo àlùmọ́láhù àwọn àwọn tí wọ́n lọ́wọ́ ọrí láwùjọ tí owó tí wọ́n ní tó dé wọ́n máa gbéra ga tọ́lọ̀ lọ́lọ́ máa ń pè ní àlùmọ́láhù àlùmọ́láhù nínú Qur'an ọlọ́run ní àwọn yẹn wá sọ ẹ̀rí bọ́rọ̀ kan làwọn sọ ìnáwó lánàá rọ́ọ̀kà fi bẹ̀rẹ̀ lọ́ọ́ ẹmọ so ń sọ mọ́ni ọ̀nà ọ̀nù nígbàlá báyìí sọ̀rọ̀ yẹn tán anábì nú àkọ́sọ pé ẹ̀dákun àwọn ló gbé mi ni tẹ́gbẹ́ tó bá ń wá political appointment kan yóò máa bẹ̀bẹ̀ ni tẹ́gbà nǹkan nìkan ló ń wá ní àwọn ẹwù ìdáná mi ní òun fún wọn ẹwù mi ló fi parí ọ̀rọ̀ àkọ́kọ́ ó kọ́kọ́ jẹ́ wọ́n mà yìí tẹ sọ yẹn kì í ṣe tó. lẹ́yìn sábì ìbọ̀láàlà. lẹ́yìn sábì ìbọ̀láàlà mọ́mọ́ tí mò ń sọ mi. ìrọ̀lá tó ní ọ̀rọ̀ fún òòlù. rọ̀ṣúlù mi rọ̀bìlà àlàmì òjíṣẹ́ mi mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́ọ̀tún yín ọba ìrìnbó tó ń fa ọ̀rọ̀ bí i tí ó bá yẹ yí bẹ́ẹ̀ bá mọ ohun tí mo jẹ́ láàrin yín ọba ìrìnbó kan rìn sá látọ̀rọ̀ bí i tí mo ń ṣe láàrin yín owó ò lè rà ipò tẹ níyẹn ò lè rà bẹ́ẹ̀ bá tẹ̀ra yín tó wọ yín òfin ní gbẹ̀yìn wọná tí po yín òfin ní gbẹ̀yìn wọná ni mo ń ṣe láàrin yín. أبلغكم رسالات ربي أبلغكم رسالات ربي شكرا وضعنا من مهمودة الضعيف وأغفر لكم Oṣù kìí nílọ, gbogbo pálapàla tó ń bẹ lọ́wọ́ ẹni tẹ̀ lè jáwọ́ kúrò ń bẹ. Wà á alámòmíràn lọ́ọ̀ ìgbìmọ̀ láàbà alámòmíràn wá fẹ́ fi yé wípé òun ìsáláì mọ̀kan ní tó ń sọ òun mọ̀kú ẹ̀yìn ní owó وأعلم من الله وأعلم من الله بما لا ẹlẹ́mọ̀ ọ̀rọ̀ ayé jù lọ kò sí èméjì mẹ́ ṣùgbọ́n nínú ọ̀la èyí tó jẹ́ tọ́lọ́ òun mọ́jú yín lọ ó jẹ́ kó yé wọn wípé òun mọ ohun tó ń ṣe àfa wa sọ̀rọ̀ olóòdà ẹ àfa àdáfẹ́ ẹ àṣẹ máa gbọ́ kí ló mà tó ń sọ sọ fún wípé n tó ń sọ yẹn kò yí ọ n tí mò ń sọ ó yé mi jù ọ lọ ó mọ. Nàfàá ti sọ pé a ti bí ẹlẹ́mí nàfàá ti bí ẹlẹ́mí ìlẹ̀fà máa lò ìlà fífọ̀ máa. Máa lò ìlà fífọ̀ الصلاة أما تراتا بِعِلْمِ النَّفَاعِ tó bá jẹ́ àfáà tí màdá bá ti wá ń dúró ó ti tó àdírí ìlàfà ìmọ̀tò ní ẹ tó bá ti wúlò fún ọ tó fi mọ kí lọ́lọ́wọ́ ọba fẹ́ kí lọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ táyé náà sàǹfààní látara rẹ ó ju mílíọ̀nù lọ. àdírí ìlẹ̀ ìlàfà kí n tọ́lọ̀ ọba fún ọ tó bá ti wúlò fún ọ tó sì wúlò fáyé ìrẹsì tó. mọ́dúnlẹ̀ èrè ìlà fi tọ̀mọ̀ máa gúnmù ìlà fi tọ̀mọ̀ kò sí sí yẹpẹrẹ àfá àti káàfó lójú kòkòrò. máa gúnmù ìlà fi tọ̀mọ̀ ó ti tó lóore fáfá kó wà ní ibi tí ó ti máa lò mọ́ rẹ̀ tábí ó ti máa ṣàǹfààní pẹ̀lú mọ́ rẹ̀ bí wọ́n ti sínú ilé kankan tilẹ̀kùn mọ́ síbẹ̀. máa gúnmù ìlà fi tọ̀mọ̀ lọ́dún àwọn ọmọ wọn ṣe fún kúrú báwọn èèyàn tó ń ṣe wá sí fún wọn tó wọn ní tẹ́wọ́ àtibí bẹ́ẹ̀ ni mi nà fà ìṣẹ́ni tó lè tawẹ́. àtibí bẹ́ẹ̀ ni mi nà fà. ọlọ́run bá ti gbà ẹ́ nígbà tí kò sẹ́ni tó lè tawẹ́. máa bẹ̀rẹ̀ ìlànà tó tọ̀ náà. máa rọ́kọ̀ bá ọ̀rọ̀ já. rẹ̀ náà ní bọ̀. làlá tó ń ké. àfa ìgbọ́lọ́ ń ṣe fún ọ kò tó ọ ọwọ́ ń fò ńgbọ́ ọba fò fò fò sí ti ńgbọ́ ọba tó àwọn táàsì náà sókè yẹn ní òtún mẹ́yìn ẹ̀wá rẹ̀ ọ̀wá ní wúlò fúnra rẹ̀ mọ́ òtún wá ní wúlò fáyé. Nàtọ́ àtọ́rọ̀ wàrùtà fá. Nàtọ́ àtàmà tọ̀rọ̀ wà kọ́. Èyí ìlà àtàmà.

ńlọ ń gbé sẹ́nu ọ̀nà ilé olówó máa ń dà á la ó sì dá olówó kí wọ́n máa rí lọ́dọ̀ àfa àti gbogbo ìgbà ó pé olówó ṣùgbọ́n bùkún ní táàfà àgbà ìjọ òlẹ̀ wà ní mi ò ní sílé mọ́ndé o túùjẹ ńkọ́ mo fẹ́ lọ àbújá wíwẹ̀ǹdé ńkọ́ mi ò tí lóde àdúgbò ọ̀dà alábùjá ńgbà àfẹ́ ah, ìwé lóde ah, àfẹ́sàdúrà wọ́n yẹn máa ṣe bí wa náà ẹ̀yin gẹ́gẹ́ la fẹ́ kẹ́ wa ń sàtà. mọ́tò àtọ́ irun wa rẹ̀ tà إلا كما طرقا إلا كما طرقا ما طرق ولبسا إلا كما طرقا adùn tí o ní mímọ̀ ń rí tó tó ìmọ̀ yẹn tó tó kó máa kọ́ yẹn ké látàárọ̀ tí ò jẹun adùn ni nínú ẹ̀mí ẹ̀ yẹn ti tó ó ti jí adùn lẹ́mìí ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá fi aṣọ wà nípò àáfà tóun àti àwọn ará ayé jọjọ ń ju ayé mọ́wọ́ Imam Shafi'i ó ní ìdá waladat kìlá bó àlà ìnà ìrìn naza'atu yadi wa nafsi tashtayhi. Imam Shafi'i waladat kìlá bó àlà ìyá wa dákì rẹ̀ lọ́sàkì ẹ̀jì wàdákù sí ìfẹsẹ̀ ìfẹ̀mí bí i. wá rí wípé abọ́ tá a fi ń jẹun tí gbogbo ìrìnàjò a fi ń jẹun tájá bá ti débẹ̀ tó bá ti kẹnu bọ́ ó ní mi ò yọ ọwọ́ kúrò. ilé ọ̀rọ̀ ẹ̀ka ti ìlà abẹ́ àlá ìlà ẹ̀yìn. onítọ́ba ti di pé ajá ti tẹnu bọ́ kódà kó de oúnjẹ yẹn ń wù mí jẹ màá yọwọ́. lọ́sàtì ẹ̀dì wàtá fún sí ìtọ́jú ìtọ́jú lọ́sàtì ẹ̀dì wàtá fún sí ọ̀pọ̀ àkọ́gírí mọ́ra rẹ̀ kì í ṣègbéraga ó fi pọ́n ọ̀rọ̀ ọlọ́wọ́ tó o bá ti yẹ̀yẹ́ ara rẹ ń tí ń bẹ lára rẹ ti yẹ̀yẹ́ ìyá ní fáfá yẹn wájú ọlọ tó pé nǹkan lọ́wọ́ bá pọ́nlé tó gbèsè ọ̀la torí tó jẹ oyẹ̀yẹ́ láyé gọ́vnà kan gọ́vnà ológun lọ́yọ̀ state wọ́n sì ń fi ọwọ́ gún àáfàá nínú báyìí ó ń fọwọ́ gún ní olè ní ọ wọ́n tún wá gbé e lórí tẹlifíṣàn lórí bíṣọ ẹ̀ àáfàá yẹn tó ní nígbà ó wọlé ẹnìkan òkú rẹ̀ kò kú o àbùkù yẹn pọ̀ kọjá kó tún wá sọ fún bẹ́ẹ̀ ṣe lẹ́tọ̀ lórí tẹlifíṣàn àfahàn ẹ̀ńbẹ̀ láyé rè kí sì ni òun ni chairman alálàájì lọ́dún náà wọ́n lówó dà ó ní wọ́n ni wọ́n pamọ́ gọ́ọ̀fúnà yẹn wá ní wọ́n wà lọ́ọ́ ba lọ́fíìsì wọ́n wá gbé àwọn kámẹ́rà tí wọ́n wá ń kọ́ọ̀bà rẹ̀ báyìí bí sọ́ọ́ títẹ̀ gbogbo láì ni wọ́n nà ọ̀pá sí nínú báyìí lóyún kọ́ yẹ̀ fẹ́ fà á fà wọ́n tìrù tìrù tìrù kọ́tán. mi rò bá àbáyẹ sọ wáyé ló yà dìṣù kò sì tí kò ń bẹ láyé ẹwà ògbógbó tí ń bẹ lára rẹ̀ ní oúnjẹ jẹ dàmọ́ àtọ́ bá ṣe ṣáàmà pátápátá ó ṣe lọ́dún mẹ́jọ bá kú náà yóò ti na sánà ni ó súnmọ́ kó má bá máa ń sàn ọ̀rọ̀ ń sọ yóò ẹ̀ tó ten years ten almuhim ìmọ̀ ó tóbi ìmọ̀ ẹ̀sìn tóbi ẹni tọ́wọ́n bá jogún ìmọ̀ ẹ̀sìn fún ó gbúdọ̀ pàtàkì ìmọ̀ yẹn kò gbúdọ̀ sọ pé gbogbo táwọn èèyàn ń ṣe lòun máa ṣe kí àpọ́nlé ló wà lára ń tí ń jẹ lára kò gbúdọ̀ ní pàràmọ̀ àbá mi ò gbúdọ̀ oríṣẹ́ ìsìn ńlá lọ́wọ́ ẹ̀sìn fún aná àwọn ẹ̀rọ ọmọdé ìsìn ńlá owó ní kí lóyè ti ṣe. gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ ká kí ìsára tẹ́lẹ̀ pánẹ́bì inú oòrùn tó bá jẹ́ oníjẹkújẹ ni kò ní lè fèsì tọ́pọ̀ kò ní lè sọ tó bá bá ọ̀rọ̀ yẹn gan yóò ti jẹyà wọn kò ní lè sọ ṣùgbọ́n torí wípé ọlọ́run padà sọ láàyè ní wípé àwọn ànábì ọlọ́run máa sọ alùpùpù wọn lè gbogbo tí wọ́n ti wọ́n pè kí ló wá dé tàbí ní sọ kí ló dé tàbí ní sọ òótọ́ ọ̀rọ̀ fún ọ kí ló tàbí ní àbẹ̀ ọgbà àbá àdákẹ́ ẹnu ẹ kí èdè kò lè dà. ìgbàlódé tó ń rí sọ́ọ̀lá ọ̀tọ̀. anábìyí sọ wípé iṣẹ́ tọ́lọ̀ wọn bá rán mi mò ń jẹ́ fún ẹni bá nínú bí ojú tọ́lọ̀ bá rán mi rẹ̀ ọ̀dà ńlá kún bó ọ̀dà لا تؤذي قلوبكم بعدالة lẹ́kùnmọ̀ bínú yẹn lọ bẹ́ẹ̀ nígbà tí òbí ní gba àǹfààní wo lọ́jáde mẹ́. lóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdí nìyẹn bẹ́ẹ̀ wọ́n lé olùrẹ̀ ìdúdọ̀ gba ti tó pẹ̀lú tọ́wọ́ bá pè ní tiẹ̀ ìtọ́wọ́ bá sì ní kò ní jẹ́ tiẹ̀ bó nàdá ní jẹ́ tiẹ̀ gba ti tó pẹ̀lú tọ́lọ́wọ́n bá fi ọ́ sí ìwọ́kọ̀ gba ti tó pẹ̀lú ẹ̀ ló fi wá sọ fún wa pé òun ti ń bẹ lára òun ojú ti yín lọ ẹlòlówó ká ẹ máa fòkiri ayé ayé náà ní lẹ́mà ṣùgbọ́n wà yí revolution ìtọ́lọ̀ ń fóun gẹ́gẹ́ bí ànábì ọ̀la yìí ò ẹ ẹ gbogbo ẹran lè gbà ànábì ní ìṣe fún ọ bẹ́ẹ̀ tóbi ìṣe aláìmọ̀ kan rẹ láàmì ní ìrẹsì rẹ ní ọdún alẹ́ ní ìṣiṣẹ́ ọlọ́run ọba ni mò ń ṣe. ọba oríṣi òkèrè ìsàlẹ̀ àbúrò bíi. ìṣiṣẹ́ ọlọ́run ọba ni mò ń jẹ́ fún yín.

ọ̀hún tó rí o jẹ́ ìgbà tó bá jẹ́ pé nípa ìmọ̀ àtọ̀lọ́ ìyẹn nìmọ̀ lọ́dọ̀ ọlọ wà á lámúnà lọ ìmọ̀ aláta àlámù. wà á lámúnà lọ ìmọ̀ aláta àlámù lọ́wọ́ àlámúnà lọ ìmọ̀ aláta àlámù. ọ̀la nìyẹn jẹ́ fún gbogbo àfà. anábìnrin ni wà á lámúnà lọ nípa ọlọ́run mú mọ́ mọ́ látàrà náà nítẹ̀yìn ọ̀nà kò yẹ sọ. fàtìní ìdùnnìyà òbáṣírí nákìdí àndínì mùtàgáfìlì mùtàbálódé. wàtò lọ́ọ́ bí tó ìgbàgbé lọ́kùnjọ́. Bá ti ní ìdòdò ìyá wọn gbogbo gbogbo náírà kan ti lè di one million gbogbo ẹ̀ lóye yín. Ọkùnrin ìdòdò ìyá wọn. Bá ti lọ́kùnjọ́. Ìtòlè ayé pátá kò síkà tó yẹ yín kù nípa ẹ̀. Àbí èrò bàbá èrò bàbá yìí rẹ̀. Àbí èrò bàbá èrò. Bẹ́ẹ̀ lọ fi pàdé ọlọ́run ọba ní ìmọ̀ ẹ̀sìn yín ẹ̀fọ́nú fọ́ra ẹ̀ mọ́ ẹ̀sìn banújẹ́ pẹ̀lú. Bàbá ọ̀ma ìyá ọ̀ma bàbá ọ̀ma kò sẹ́ni kankan tó mọ̀. Ìyá bá wù ìdílé Mùsùlùmí ìyá mẹ́rin, àrìnrìn àjò kan lọ́dọ̀ kan. ilẹ̀ wa ń sú ibi tá a wá fẹ́ sùn ní àwọn èèyàn tó lóókọ nínú Islam lẹ́nitawi gbàtà wa débẹ̀ alẹ́ la fi wọlé kò ní alhamdulilayi alhamdulilayi tí a bàbá lè dùn wọlé a ta jẹun alẹ́ tó a tún bẹ̀ fún mi àgbẹ̀ ẹ tó ló lọ a ń wa lójú <laughs> bó la fi abẹ́ ṣe báyìí ìjà àní lọ bó ti wá a bí àfẹ́ má bínú ọ so wife mi ò kò sí lára mo ní òkè àti gbọ́ sí ẹ lè yọ̀ǹda fún wa ká lọ ra nǹkan jẹ́ ní níta ó ní ní òkú tí láfẹ́ jáde so ẹ lè jáde ọ̀hún akọ́dá tuntun rẹ ìyàwó bá wọlé tí ẹ̀ máa wọn rẹ fúrí tí wọ́n gbá bọ́ọ̀lù tí wọ́n máa ń mójú bá wọ ṣòkòtò tí wọ àwọn bàtà bíi bàtà káfáàsì àwọn tẹ́nìsì ọjọ́ ìwọ́nú lónìí gbogbo ẹni yìí sì nìyí oúnjẹ ìsìláàmù ni wọ́n ń jẹ mo wá wo ìyàwó gbogbo ohun orí lórí bí irun wèrè ló ti wọrí àwọn àwọn pé ó mà lálejò it's a problem òun ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ látàbí dáńtì òun ṣẹ̀ṣẹ̀ fúláṣí ṣẹ̀ gbóndé ni that's a problem ó dà ń tẹ̀lé that's a problem ọkọ̀ wa ni pé bẹ́ẹ̀ tẹ̀lé fẹ́ jáde gan ilẹ̀ tíṣù mọ́nítọ̀ á lọ sùn báyìí náà. tilẹ̀ fún wa ilé ló tó báyìí kó mọ̀ wá sẹ́sẹ̀. àwọn ọmọ náà kò sẹ́nìkan tí bàbá ò lè bá wípé wọ́n ń gbé bàbá lẹ́nu sọ̀rọ̀ ni ọmọ náà kọjọ pátá bèrè sí àwọn obìnrin. ẹni tí mo rìn rìn sọ yìí dòní ń jẹun ní. ìgbà tó di àárọ̀ àwọn bí lè ṣe tó ìkùsí mú sára kan bẹ́ẹ̀ ọwọ́ abẹ́ sí géètì ajábá ọkọ̀ ń gbó à àmà ah, ṣe nǹkan báyìí <laughs> káàsì mà ká lọ wájú kásùn ọwọ́ ajáde àwọn ni àwa ni lẹ́yìn wo <laughs> àwa ni bẹ́ẹ̀ kú abẹ́ lọ kú nínú nínú nínú nínú ẹ padà padà abẹ́ lọ kí nínú nínú nínú ilé mẹ́rin kẹ́sì kí nínú àwọn olùkọ́ ládùúgbò láàgó márùn-ún. <laughs> àwọn olóhùn ti agbára sí géètì báwọn àwọn tó wọ́n rí tiwọn mọ wá ní gbogbo ẹgbẹ́ ọ̀dà ọ̀dà à ń lọ ẹ̀ka tó lọ́kùn fún wa ọ̀ àti ilẹ̀ na máa ń lọ ọ̀ àti géètì gbọ́dọ̀ tó sí géètì àti ìgbà àfẹsẹ̀ sí pé kí nǹkan kan máa wọlé géètì ń gan géńdé bíi méjì lọ́fẹ́ fà kó lè bàa wọlé àwa ẹ wá ìbẹ̀ láti wá àwọn bàbá àgbàlagbà kan náà wá kí mo wá ronú níbi ah, ah, kí ló lè iná jáde wá kí n bì yóò rí pé ìnáwó tó yẹ ká náà súnmọ́ láti ìwà ń bẹ̀ nígbà tí ìjáde dáwà padà wọlé ọ̀nà ah, ó lè bá ti lọ́nu ìmúra a ní sọ nígbà gbọdọ̀ lọ́wọ́ a ní nǹkan àfẹ́ sọ mo níbo lẹ́yìn ti kírun o nínú ilé ti máa kírun. wọn àtàwọn ọmọ so ó máa fún wa ní training ó máa <laughs> mo ní training ẹ̀rọ wọlé kí ló dé ẹ̀rọ akéwì àwọn nínú nínú àwọn àyàn àdúgbò àmì ìyẹn burúkú ni wọn kí ní kankankan ẹgbẹ́ ya àṣọ mo á ní kò sí nítorí oyún nínú ẹ̀sìn o ah, lóun òun ti jẹ́ kíní bàbá àti nìkíní kan òun ọ̀dùn tó ní mẹ́mbà òfin kan mi ìfẹ́ bẹ́ẹ̀ bá tún lẹ́jù ni o lórí kò sáà bá ló lé gidi jẹ àrìkú sí àwọn lórí káàtó ní tòótọ́. dídùn ní àwọn àti iná tó dé. ó jẹ́ ẹ̀fọ́ alẹ́ fún mi. àbí ilé ìṣẹ̀dá sí ìṣẹ̀dá ilé. àárọ̀ ọmọ gbogbo ọmọ ti di kèfèrí oúnjẹ ìsìláàmù sì ni wọ́n ń jẹ bí ìsìláàmù ni wọ́n ń ní. عن دينه متداخل متبلد mùsùlùmí bíi kò tó ké nínú ọmọ tó bí ayé ní kíké tún ni kọ́ bá lè mọ̀ pé ìwọ́ ti otí ẹ̀ tí ó ti ọ̀nà rẹ̀ ti jìn ìwọ àti fámìlì ẹ̀. ayé ìjọ ni gbọ́dọ̀ mọ̀ ibi ṣe wà límọ̀ ló ti parí kùránì nígbà kan nìyẹn nísìn tó ti hà tán ni ibi tó ń ṣẹlẹ̀ ń sìn. ìwọ́ sì wà níbi pọ́ máa rí otí ẹ̀ tí kìkà ìdákàdá. tábà wá ní ká sọ sùúrù tó ń lọ ọlọ́mọ yòówù dẹ̀ nǹkan lóṣù lọ ní pàtàkùn rẹ̀ I paid almost one million naira nígbà yẹn wá ń kọ́ ọmọ tó náwó mílíọ̀nù náírà olówó ló tún délé lórí don't be stupid daddy. ọwọ́ ni ẹ̀ ń bá mi ṣeré mi ń bá mi. àbí èyí ló bàbá àtúndé ló bàbá lóde àbí èyí ló bàbá àtúndé bàbá lóde. olùdó ń bá tẹ̀lé àwọn tó lò jáàbù olóhùn ló ti wọn kọ́ ọmọ àgbẹ̀tì ẹ̀ ti ta àbúrò yẹn tó sọ bẹ́ẹ̀ gbogbo tó bá ti rọ́bì olùmọ́ ayé ti àwọn ọmọ mùsùlùmí. àwọn abẹ́rẹ́ kò sukùl wo ló ń lọ bàbá sọ bí tó lọ kò lè má rí bẹ́ẹ̀ ayé ayé rẹ ti ta lójú ayé ẹ. gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmá kò sáàyè béèrè rẹ kan lónìí béèrè dáadọ́ béèrè náà ti wọnú wá àti tòní. sòkó jẹ́ wá àti fún gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣe láàfà kó má já àfà ó dáa ju kó wá já àfà kó jọ kàn ju àkójọ wọ́bìà torí pé wọ́n mọ kódọ̀ tí bá in tó ń bẹ lára rẹ yẹn in tó sì ń bẹ lára rẹ yẹn tóbi lọ́dọ̀ ọlọ́run ìnà sanulukíyàn aléka kàwé ẹ̀kìnlá láàánú tó tóbi ní ìmẹ̀sìn tó tóbi ní kó o má nìkan kó o má já ọkọ̀ ó sì dá ṣùgbọ́n jẹ́ tó o bá ti tẹ̀rí gbà pé mo fẹ́ já apá àwọn àdábùl ulama akhlaqul ulama ìwà àfà tó gbúdọ̀ wà lára rẹ tó bá ti mọ̀ pé èmi ní wàhálà lára ìyá àti ẹ̀gún ju ẹni tí ó mọ nǹkan kan níwájú ọlọ́ torí n tó bàjẹ́ ló pọ̀ ju tó túnṣe lọ abẹ́lẹ́ wọn bá ń tóbi ọlọ́mọṣẹ́ tún gbogbo wa ṣe. gbogbo ẹni tó bá ní mú ìmọ̀ ẹ̀sìn máa bó o bá ní mẹ́sì súnmọ́ àwọn tó ní mẹ́sì máa béèrè tí o bá yẹ owó yẹn mọ́ bá àjádánwò kọ́lá yẹn mọ́ bá àjádánwò fún ọ tó bá jẹ́ gbogbo àlùkìyàmà كلمتان خفيفتان على اللسان كلمتان خفيفتان على اللسان ثقلتان في اللسان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله